òwú òwú òwú òwú means thread òwú means tread. mo fẹ́ fá òwú tó wà lára aṣọ rẹ̀ mo fẹ́ fa òwú tó wà lára aṣọ rẹ̀